الحمد لله رب العالمين والصلاة والسلام وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته. Ọbẹ̀ ọbọ̀ ọ̀gá òwò, ọbọ̀ ọpẹ́ ọ̀gá tó ti pé òun máa ń pẹ̀ dárí náà.

àtàwọn sáré rẹ̀ àtàwọn ìgbọ́n ti tẹ̀lé Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kìlí Ó yẹ máa dákọ̀ ní lọ́kọ̀ọ̀kan àwọn bàbá mi kọ̀ ní ìjòkó. Àwọn bàbá bàbá wa ń bẹ ìjòkó, àwọn ìyá wa ń bẹ ìjòkó. Lọ́jọ́ ti lọ. Ìtẹ́sí náà ló kó pẹ́lú ìwọ́n kò dárí pé nígbà tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀ka wọ́n sọ̀rọ̀ yìí pé àdínù ó ṣe fòun jẹ́ àdínù náà ìjà kan tún máa àdínù àti àdínù ara rẹ̀ tí wọ́n pè ní àdínù wọ́n pè ní àdínù náà ní ìfẹ́ ìfẹ́ ọkọ ní jẹ́ ìfẹ́ tàbí ká sọ pé olólùfẹ́ bẹ́ẹ̀ láti ìyàwó náà jẹ́ àwọn ọmọ àmì ìjọ ga jù ṣùgbọ́n ìgbà ọmọ ìpé ọlọ́dà fún ọjọ́ bàbá wa ẹ̀yìn yá wà ẹ̀yìn lẹ́yìn máa sọ pé ìfẹ́ òun làpẹtẹ wé lẹ́yìn ọ̀gá ilé fi ọkọ̀ èèyàn á ìfẹ́ láti ilé ọkọ̀ ọkọ̀ ní ọ̀gá ti ní pé ìyàwó rẹ̀ lọ́sẹ̀ máa dá ní ọkọ̀ ìfẹ́ ìkọ́kọ́ jẹ́ ìlà àkọ́kọ́ náà ànábì wọn máa ń bá ẹnìkan bẹ lọ́dọ̀ rẹ̀ sọ́ta ó ní pé ìrúsí ọlọ́run onífẹ̀ẹ́ lágbájá. Àlẹ́ mi sọ pé ọ̀tá tó sọ fún wọn nífẹ̀ẹ́ rẹ̀ oníta. Àlẹ́ mi gbé lọ wí pé mo nífẹ̀ẹ́. Èdè ìdójú ni wọn nípa pé àti nínú súnnà ilé ẹ̀dọ́ wà kí ọkọ máa sọ fíyàwó rẹ̀ pé àìyọ́ kì í ṣe àdádálẹ̀ àá. Nínú súnnà ẹ̀dọ́ wà kíyàwó máa sọ pé I love you. Gbólóhùn yìí kéré lórí ahọ́n, ṣùgbọ́n máa ń wọnú ọkàn lọ lódodo. Lọ́kàrà bẹ́ẹ̀, ẹni tó jẹ́ ọkọ ìyàwó ni, àbí bákan náà ti àbí ìbá. Ẹ má jẹ́ òkè nínú gbólóhùn jẹ́ bá sọ nípa pé àìsàn ọ̀gbìn. Bàbá jùlọ, ọ̀nà ìgbà tí kò ń bẹ̀rẹ̀ òun kọ̀ yìí òdòdó ọ̀rọ̀ nípa àbíǹgá àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ máa sọ yìí ọmọ sáàtì wà ló sí ọmọ ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n sáàtì ìjẹlọ nǹkan àwọn akójú ti rí ẹ̀kọ́ náà lọ ọ̀kápọ̀ níwọ̀nba mo jẹ́ àwọn akọ́wà dágbára lẹ́nu kọ́ ọlọ́run ti ní kó ṣe kó ń gẹ́ èyí àwọn ọ̀rọ̀ àǹtíọ̀ wípé dákun ẹ̀fọ́ sọ ọkọ ọkọ. nínú àwọn ẹ̀kọ́ tí ẹ̀ gbọ́dọ̀ ọkọ yàtọ̀ tí wọ́n bá adébáyọ̀ àwọn ìyá wa wọn máa si bẹ́ẹ̀ wọn a wa ṣùgbọ́n tó kí mo ṣe ní òun náà ti yanjú láti má ta níbẹ̀ lẹ́yìn rẹ̀ máa jẹ́ ìtẹ̀sí ìfọ́ máa ṣàpọ́lé ẹ̀. ọlọ́run bá sọ fún wa náà sọ tó ń sọ tó lọ ọlọ́run bá ń pè ọ̀dà tó fi gbóná láti ọ̀dọ̀ ọ̀dàpọ̀ ọ̀dọ̀ ọ̀gbọ̀gbọ̀ ọ̀rọ̀ wáyé. tẹ̀sẹ̀ tí ọlọ́run wọn ṣàkóríjì fún mi ọlọ́run wọn bá lákòójì mi tó ti tọ̀wọ̀ oníkẹ́. ọ̀kan wọ́n ti tẹ̀síyà ayà yìí àtàwọn àbúbáṣì lọ́wọ́ bá ń bá wípé ọ ọlọ́wọ́ bá jẹ́rẹ̀ tẹ́lẹ̀ àwọn àbúbáṣì aláàtúnṣe búrúdà ọ̀sọ̀ pé aláàtúnṣe sọ ẹni tí wọ́n lọ́wọ́ bá ń bá ọlọ́wọ́ wí rẹ̀ ọlọ́wọ́ bá ní pé aláàtúnṣe búrúdà ayé fi ọ̀gbọ́n lẹ́kọ́ ọ̀dọ́ gbọ́kọ̀ọ́ wáyé ọlọ́wọ́ bá rẹ̀ tẹ́lẹ̀ àwọn àbúbáṣì látara bẹ́ẹ̀ kí ni wọ́n wá sí ìyàwó

òun náà ní gbogbo ọgbà yóò ọkọ̀ rẹ̀ ti sọ pé ọjà ọjà yìí Gbogbo ọgbà yóò sọkọ̀ rẹ̀ ti sọ pé eré ẹ̀fẹ́ ń já má sọ pé wọ́n ń lọ pa lọ́wọ́ bàtà rẹ̀ ti bẹ́ẹ̀. Wọ́n bí àwàdà ní ìgbésàwàdà. Ẹ̀rọ ìgbẹ̀lẹ́ ọjọ́ ìgbẹ̀lẹ́ ọjọ́ ìgbẹ̀lẹ́ Ìwọ̀n tí ọlá ọlọ́pàá ló sọ́dọ̀ bí kéjò ní tọ́pọ̀ rẹ̀ ló bá ti jà ọ̀pọ̀ wọn. Ìwọ̀n tí ọlọ́pàá ló sọ́dọ̀ bí tó bèèrè ní tó fi jà gẹ́gẹ́ bí àtìsà lọ́dọ̀ ọ̀pọ̀ rẹ̀. Àdẹ́bí ọmọ ọmọ sáwọ́dà ọjọ́ ti lọ́jọ́ kan ọwọ́ arúgbó tó yẹ kí ìlú tọ́kàn ọwọ́ àti ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ tẹ́lú wá pé ìyàwó táìlá ọba gbọ́n kátàkà èyí tọ́kọ máa ń ní lára ìyàwó ọwọ́ sọ fáwọn fàájúgbé tó mọ̀ ìwà tó ti pọ̀ èsù yóò tọ́pá pọ̀ ìdáyé ṣùgbọ́n lónìí láàrín ìgbàmà láti ìjọra àbọ̀jì wọ́n lọ gbọ́ orí láti alẹ́kẹ̀ẹ́ tó fi máa dojú wọn èṣù bọ́bá pọ́n ìdáyí èṣù tó rí lẹ́yìnkọ̀ ọ̀sán bá rí ohun tó tẹ́lẹ̀ mọ̀lára ìyàwó ẹ̀ ìdáka obìnrin ta ọpàdà sílé tí ohun tó tẹ́lẹ̀ mọ̀lára obìnrin ẹ̀ lára ìyàwó ẹ̀ tó ti ọlọ́run bá sọ fún wa lọ́ta pé وفي بدن أحدكم صدقة كان يقولون كما روكو جاوني ترانيو أو ذلك يا رسول الله يرسل أجاب أحدنا شهوته ويقول له أجر أجر وعن بقية على وراء يهو ونظم على بلادة ذلك Tẹ́bí tẹ bá ṣe síbi tó tẹ̀ jẹ àwọn tẹ bá lọ ṣe fúyàwó yàwó. Tẹ́tẹ́ ní pèsè ń bẹ́ẹ̀. Tẹ́tẹ́ lòun náà jẹ́ gẹ́ẹ̀sì gẹ̀ẹ́sẹ̀ ti tọ̀hún. Bẹ́ẹ̀ ni àgbẹ̀lá Jambi ló ti tẹ̀ àlẹ́bíwá Muhammad sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́. Ó fi kìlọ̀ obìnrin púpọ̀ máa títọ́ ogun obìnrin yóò tọ́kọ bá sọ fún pé ṣe fẹ́ yá tọ́wọ́ pọ̀ jálẹ̀ tí wọ́n kà. Èyí ti máa rẹ̀ yá kìí ṣe pé ìnira àtọlọ́ba kìí ṣe pé ń ti ẹ̀jẹ̀ oṣù lọ́wọ́ tàbí ẹ̀jẹ̀ ọmọ ìdí ìdá gbogbo ìkàlẹ̀ lórí. ọwọ́ akọ́ ìfẹ́ níbẹ̀ àwọn màlẹ́kọ̀ máa ṣèdílé pátá ìṣẹ́ àti ìṣẹ́ òfin náà. Owó obìnrin bọ́lá wọn gbọ́ sí ṣàlàyé fún ọmọ pé èsì ọmọ lẹ́yìn àárín ìṣẹ́lẹ̀. bá ti túnmá nínú ẹgbà wà ní àtà ẹgbọ̀ tí ń bí ọkọ̀ ìlú fi yọ́nú yẹn tó bá gbọ́ ọdún mẹ́wàá lọ́gbà tó yọ́nú sí ọ ètò o látara bẹ́ẹ̀ ìwọ àti náà ń tẹ́ gbé láti ẹ pé tọ́kọ́ bá sọ

Ó ní bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Àwọn ọlọ́run adájọ́ ní ẹ̀kọ́ ó pèsè sí ọmọ. Àwọn ọlọ́run adájọ́ mú yẹ wá lápàá rẹ̀ àbí ìbá. Láàrín ọ̀pọ̀lá ọmọ bí ọ, ó bá yóò fi ọmọ rẹ̀ bá jùlọ lórí sí ìlà. Ó ìbàdà lọ. Jẹ́ ìdájú lórí ti ẹ̀ ọlọ́pọ̀ ọlọ́run ọba lè láti èsì wọn lọ́pàá. Nígbàtí ń sọ nípa ṣàìtọ́ ó ní pé ìnà ẹ̀yìnlẹ̀ ṣẹ̀tọ́ ẹ̀lọ́ ìgbà èsù kí ẹ gbogbo wa ní wọ́n tí ó já sí lọ́wọ́ orípa lórí ẹ̀yà ọlọ́pàá ní pé èdè rẹ̀ lẹ́ ṣùgbọ́n pẹ̀lú ọdún yọ ara wọn lórí ìnà ẹ̀yìnlẹ̀ òun náà àwọn ìlú ètè wọn lé o ó ṣe ọlọ́run ní pé àdíbá gbé ti rẹ̀ ó gbé ti àwọn àpá àbáyọ tí omi rẹ̀ ẹ̀dá lọ́rọ̀ ó gbé ti àwọn àpá àbáyọ wọ́n kí ilé kí ní ilé ẹ̀dá wọ́n ní àdíbá wọ́n kí ilé kí ẹ̀ ọlọ́run bá tí ń bínú sí ń bínú ó yà á.

olókọ̀ọ́kà yóò ti pé já àmà ìtumọ̀ rẹ̀ ní pé ọmọ pupa ẹjọ́ pé ta pèlẹ̀ pé ọmọ pupa ilẹ̀ ní ọmọ yóò Àdébí ẹjọ́ lọ pé ọmọ dúdú. Ṣùgbọ́n bí ẹ bá pè rẹ̀ báyìí sọ́wọ́ ọ̀tún àwọn bàbá wa láti bá tẹ̀lé ọ̀gá àwọn Ìwọ̀n ta bá fi lọ́wọ́ ìdílé máa wà bá fi nínú àwọn akẹ̀lẹ̀ ìdìbà bá bẹ̀rẹ̀ Yorùbá táwọn Yorùbá sọ láàrin pé òkú ilé ọwọ́ ọ̀tún pápá nílà lórí àwọn ọmọ sáárà lọ́sọ̀rọ̀ ó jù lè lọ́wọ́ ìgbà fún àtó oníṣẹ́ àgbà ẹ̀mà àgbà pẹ̀lú ọwọ́ ọ̀tún àbábẹ́ yorùbá tẹ́ẹ̀bà fún yẹn nìkan ẹ̀mà fún yẹn pẹ̀lú ọwọ́ ọ̀tún tẹ́ẹ̀bà jọ ẹ̀mà jẹ pẹ̀lú ọwọ́ tẹ́ẹ̀bà mú ẹ̀mà jẹ pẹ̀lú ọwọ́ ẹ̀mà ṣẹ̀gbọ́n yà ó ní ṣìmá ní ìwọlẹ̀ ṣọ́ọ̀rì ṣìmá ṣẹ̀gbọ́n ni máa ń jẹ́ dákùn ọ̀pọ̀lọ́wọ́ bá bí ọ́ yẹ́nì ọmọ wa àbíyíbá oríṣi àti ọmọ ọmọ sọ̀rọ̀ lọ́wọ́sọ ìyẹ̀sá ìpayọ̀ ìrúsàtọ̀tẹ́lẹ̀ ọkùnrin ẹ máa sọ dáadáa nípa àwọn obìnrin ẹ máa sọ dáadáa tí wọ́n lé sí ìhàtà ti dámọ́ ìhàtò gbẹ̀lẹ̀gẹ́ púpọ̀ nílẹ́bí ó rẹ̀ dákùn bá wa sí ẹlẹ́gẹ́ àti ìbẹ̀lọ́ nǹkan àkókò ní pé ó di ìlọ́yọ̀ rẹ̀ nínú ọ̀dà dáyẹ̀. nípa yọ̀rọ̀ oníwọ́n tún nìka nínú súnlá wọlé lé àwọn àfá àwọn àti ìbẹ̀rẹ̀ pé súnlá yẹn ó Muhammad sallallahu alaihi wasallam fi ń wà ní ìmá ìdẹ̀dẹ̀ òwúrọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọ́wà látara bẹ́ẹ̀ onímọ̀ tó lè ká ìjẹ lára ọ̀dọ̀ ẹ̀ àdúgbò àti o onímọ̀ tó lè ká lọ́wọ́ ọlọ́wọ́ báwọn bàbá ti fún lágbára máa ní ìwòsàn sí wọn àmẹ́lọ́ báwọn bàbá ti fẹ́lá ó lo ìgbéyàwó tó ṣe lónìí ó lo sábà tó yẹ kó aláyẹ àti ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ Assalamu alaikum.